akẹ́ni kọ̀ọ̀kan wa káàbọ̀ sí àkókò ìwàásù ọ̀rọ̀ ọlọ́run orúkọ tèmi ni oníwàásù Abraham Adeyemi, láti ìjọ Fellowship Baptist Church a jẹ́ ìjọ onítẹ̀bọmi olómìnira a wà ní òkè odò níbi tí a ti ń sọ ọ̀rọ̀ ọlọ́run a ní àkókò yìí mo fẹ́ gbà wá níyànjú nínú ọ̀rọ̀ ọlọ́run èyí tí mo pè ní ọ̀nà ọlọ́run sí ọ̀run a rí i pé bíbélì jẹ́ kó yé wa àyí pé ọ̀nà kan wà èyí tó dára ní ojú ènìyàn ṣùgbọ́n ẹ̀yìn rẹ̀ ní ìgbẹ̀yìn rẹ̀ ó jẹ́ ikú ọ̀pọ̀lọpọ̀ lónìí ni wọ́n ti fi ọ̀nà ọlọ́run sílẹ̀ tí wọ́n ń tẹ̀lé ọ̀nà wọn tí wọ́n ròyìn pé ọ̀nà wọn ni ó lè gbé wọn dé ìjọba ọlọ́run ànígbà tí a bá gbàdúrà á wo ohun tí bíbélì sọ nípa kí ni ọ̀nà ọlọ́run láti dé ìjọba ọlọ́run bàbá wa àti ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa ní àkókò yìí a fẹ́ lọ nínú ọ̀rọ̀ yín a fẹ́ kí ẹ bá ọkẹnìkọ̀ọ̀kan wa sọ̀rọ̀ ẹ fún wa ní òtítọ́ ọ̀rọ̀ yín ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó yé wa a dúpẹ́ pé ti gbàdúrà wa ní orúkọ jésù kristi olúwa wa àmín àní àkókò yìí mo fẹ́ fi ọ̀rọ̀ ọlọ́run mo fẹ́ fi yé wa bíbélì jẹ́ kó yé wa nínú ìwé ìṣe àwọn àpọ́sítélì orí kẹrin ẹsẹ̀ kejìlá ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yọ yé pé nítorí kò sí ìgbàlà ní ọ̀nà bòmíràn nítorí pé kò sí orúkọ mìíràn tí a fi fúnni fún ènìyàn ní abẹ́ ọ̀run èyí tí a lè fi gbà wá là á rí i pé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yé wa pé kò sí ìgbàlà ní ọ̀nà bòmíràn àwọn ènìyàn rò pé táwọn bá fẹ́ dé ìjọba ọlọ́run àwọn nílò láti máa ṣe àwọn kankan láti dé ìjọba ọlọ́run àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ní ìgbàgbọ́ yìí pé táwọn bá fẹ́ dé ìjọba ọlọ́run iṣẹ́ rere àwọn ẹni ó lè gbé wa dé ìjọba ọlọ́run bíbélì jẹ́ kó yé wa nínú ìwé orin dáfídì orin dáfídì fifty three láti ẹsẹ̀ kejì tó fi dé ẹsẹ̀ ìkẹta bíbélì sọ fún wa pé ọlọ́run bojú wolẹ̀ láti ọ̀run wá sí ara àwọn ọmọnìyàn láti wò bí ẹnìkan wà tí òyeyé tó sì ń wá ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yé wa pé gbogbo wọn ni ó ti kùnà wọ́n ti jẹ́ aláìlérè kò sì sí ẹni tí ń ṣe rere kò tilẹ̀ sí ẹnìkan bíbélì jẹ́ kó yé wa pé kò sí ẹnikẹ́ni kò sí ẹnìkan tó ń ṣe rere kò sí ẹnìkan ọ̀pọ̀lọpọ̀ ló lérò tí wọ́n nígbàgbọ́ pé iṣẹ́ rere àwọn ẹni ó lè gbé àwọn déjọba ọlọ́run ṣùgbọ́n bíbélì ó jẹ́ kó yé wa pé kò sí ẹni tí ń ṣe rere kò tilẹ̀ sí ẹnìkan a rí i pé ní ojú àwọn ènìyàn a rò ó pé iṣẹ́ rere wa ó lè gbé wa dé ìjọba ọlọ́run ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ó jẹ́ kó yé wa ó fìdí ẹ̀ múlẹ̀ wípé kò sí ẹnikẹ́ni tí ń ṣe rere kò tilẹ̀ sí ẹnìkan so láti dé ìjọba ọlọ́run kì í ṣe nípa iṣẹ́ rere èyí tí à ń ṣe ni o lè gbé wa dé ìjọba ọlọ́run a rí i pé iṣẹ́ rere dára mo ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì pé tó bá ti jẹ́ ọmọ ọlọ́run iṣẹ́ rere ó dára láti ṣe nítorí pé iṣẹ́ rere ni ó fún wa ní èrè nígbà tí a bá dé ìjọba ọlọ́run ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ rere wa yìí ni o lè gbé wa dé ìjọba ọlọ́run a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti fi ìgbàgbọ́ wọn sínú iṣẹ́ rere wọn. Ǹjẹ́ ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí nínú ìwé oníwàásù orí kejì ẹsẹ̀ ogún. Bíbélì jẹ́ kó yé wa pé nítorí kò sí olóòótọ́ ènìyàn lórí ilẹ̀ tí ń ṣe rere tí kò sì dẹ́ṣẹ̀. Nítorí pé kò sí olóòótọ́ ènìyàn lórí ilẹ̀ tí ń ṣe rere tí kò sì dẹ́ṣẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa pé kò sí ẹnìkan tí ń ṣe rere tí kò sì dẹ́ṣẹ̀. So tó bá jẹ́ pé nípa iṣẹ́ rere wa ni a ìjọba Ọlọ́run èmi àti yín a ti kùnà nítorí pé ní ọ̀nà kan àbí mìíràn a ti ṣẹ̀ èmi àti yín kò sì sí ọ̀nà àbáyọ fún ẹnì kọ̀ọ̀kan wa nítorí pé tó bá jẹ́ pé a fẹ́ gbéra wa dé ìjọba ọlọ́run ni a ti kùnà nítorí pé ọ̀rọ̀ ọlọ́run fi ìdí rẹ̀ múlẹ̀ pé kò sí olóòótọ́ ènìyàn lórí ilẹ̀ tí ń ṣe rere tí kò sì dẹ́ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń gbéraga nínú iṣẹ́ òdodo àbí iṣẹ́ rere tí wọ́n ń ṣe láti rò pé táwọn bá ṣe nǹkan wọ̀nyí ni ó lè gbé àwọn dé ìjọba ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sì jẹ́ kó yé wa ẹnìkọ̀ọ̀kan wa yí pé kì í ṣe àwọn iṣẹ́ tí à ń ṣe yìí ìní o lè gbé wa dé ìjọba ọlọ́run àwọn iṣẹ́ rere wa dára ṣùgbọ́n kì í ṣe òun ni bíbélì sọ fún wa yí pé o lè gbé wa dé ìjọba ọlọ́run ìkẹ́lẹ̀ kejì tí ọ̀pọ̀lọpọ̀ lérò yí pé o lè gbá wọn dé ìjọba ọlọ́run ni iṣẹ́ òdodo ẹ jẹ́ kí n kà fún wa nínú ìwé róòmù orí kẹta nínú ìwé róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹwàá ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yé wa nínú ìwé róòmù ẹsẹ̀ kẹta orí kẹta ẹsẹ̀ kẹwàá pé gẹ́gẹ́ bí a ti kọ́ pé kò sí ẹni tí ń ṣe olódodo kò tilẹ̀ sí ẹnìkan kò sí ẹnìkan wọ́n pé kò níbi verse eleven wọ́n ní kò kò sí ẹni tí òye yé kò sí ẹni tó ń wa ọlọ́run yìí pé gbogbo wọn ló ti yapa wọ́n jùmọ̀ di aláìlérè kò sì sí ẹni tí ń ṣe rere kò tilẹ̀ sí ẹnìkan a rí i pé ọ̀rọ̀ ọlọ́run tó fi ìdí rẹ̀ múlẹ̀ fún wa ní àkókò yìí pé kò sí ẹni tí ń ṣe eré kò sí ẹnìkan kò sí ẹni tí ń ṣe olódodo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹni a máa ń wo iṣẹ́ òdodo wa wípé iṣẹ́ òdodo mi tí mò ń ṣe àbí iṣẹ́ òdodo tí ọlọ́run bá ká mọ́ mi lọ́wọ́ ẹni yóò ṣe kí ni yóò fi sọ bóyá màá dé ìjọba ọlọ́run àbí mi ò ní dé ìjọba ọlọ́run rárá iṣẹ́ òdodo èyí tí à ń ṣe yìí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé bíbélì jẹ́ kó yé wa wípé jésù kristi nígbà tó bá ń bọ̀ yóò san fún un lúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣe rí ìbá ṣe rere ìbá ṣe gbogbo rárí pé láti dé ìjọba ọlọ́run kì í ṣe ni ọlọ́run ó fi dá wa lẹ́jọ́ gẹ́gẹ́ bóyá kì í ṣe iṣẹ́ ọwọ́ ọlọ́run fi dá wa lẹ́jọ́ bóyá á dé ìjọba ọlọ́run àbá ní dé ìjọba ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ó san fún un lúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ láti mọ̀ bóyá ẹ gba èrè àbí ẹ̀ní gba èrè so nígbà tí à ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ rere wa àti àwọn iṣẹ́ òdodo wa àwọn nǹkan yìí dára lọ́pọ̀lọpọ̀ èyí tó yẹ kí kìrìsìtẹ́nì kó máa ṣe ṣùgbọ́n láti di kìrìsìtẹ́nì láti di ọmọ ọlọ́run kì í ṣe àwọn nǹkan yìí ni ó ń sọ ní di ọmọ ọlọ́run ẹ jẹ́ ká wo ohun tí bíbélì sọ nínú ìwé isaiah sixty four ọ̀rọ̀ ọlọ́run tó fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé isaiah sixty four ah, verse six bíbélì jẹ́ kó yẹ wáyé pé gbogbo wa sì dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa ó sì dàbí àkísà ẹlẹ́gbìn gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ ní èdè ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó wáyé pé but we are all as an unclean thing and all our righteousness are as filthy rags and we all do fade as a leaf and our iniquities like the wind have taken us away. so a gbọ́dọ̀ rí nínú ọ̀rọ̀ ọlọ́run pé gbogbo wa gbogbo wa ẹ̀mẹ́ta ni bíbélì sọ nípa pé gbogbo wa gbogbo wa pé gbogbo wa ó dàbí ohun àìmọ́ pé gbogbo òdodo wa ó dàbí àkìsẹ́ ẹlẹ́bi gbogbo wa sì rẹ̀ bí ewé á rí pé bí ọlọ́run ṣe rí èmi àti yín ọlọ́run rí èmi àti yín gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe iṣẹ́ òdodo tàbí ẹni tí ń ṣe rere níwájú ọlọ́run láti dé ìjọba ọlọ́run á rí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ sí chọ́ọ̀chì lónìí àbí wọ́n ń dá ìdá mẹ́wàá àti ọrẹ àbí wọ́n ń ṣiṣẹ́ sí wọn déédéé tí wọ́n rò pé àwọn nǹkan yìí táwọn bá ti ṣe dáadáa ìní yóò gbé àwọn dé ìjọba ọlọ́run mo fẹ́ sọ fún yín pé àwọn nǹkan yìí dára ṣùgbọ́n kì í ṣe ìní ó lè gbé ẹnikẹ́ni dé ìjọba ọlọ́run náà bíbélì jẹ́ kó yé wa wípé iṣẹ́ òdodo wa kò sẹ́ni tí ń ṣe lódodo kò sí ẹnìkan ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yé wa wípé kò sí ẹni tí ń ṣe rere kò sí ẹnìkan gbogbo òdodo wa ó dàbí àkísẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ bí Ọlọ́run ṣe rí ni kì í ṣe tí ó lè tá a lè fi bíráìbù Ọlọ́run láti lè jẹ́ kí a dé ìjọba Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta tí mo fẹ́ sọ ni pé iṣẹ́ òfin ọ̀pọ̀lọpọ̀ ló ti ní bẹ̀rẹ̀ pé tí wọ́n bá ti ń pa òfin mẹ́wàá mọ́ wípé máa dé ìjọba ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá jáde ìwàásù lọ tí a bá bi àwọn èèyàn léèrè pé ǹjẹ́ tí o bá kú lónìí kí ni ìdánilójú rẹ pé ó dé ìjọba ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni ó sọ yìí pé nítorí pé mò ń ṣiṣẹ́ iṣẹ́ òfin mò ń pa òfin mọ́ na bíbélì jẹ́ kó yé wa nínú òwe ọ̀rọ̀ ọlọ́run yìí pé kì í ṣe iṣẹ́ òfin èyí tí à ń pa mọ́ ni ó lè gbé wa dé ìjọba ọlọ́run kì í ṣe iṣẹ́ òfin èyí tí à ń ṣe àbí kì í ṣe iṣẹ́ òfin èyí tí à ń pa mọ́ ni ó lè gbé wa dé ìjọba ọlọ́run ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ nínú ìwé róòmù orí kẹta ẹsẹ̀ ẹsẹ̀ ìkọkàndínní ogún ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ kó yé wa á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní tó máa ń ṣẹlẹ̀ sí wa ni pé àkàn máa ń gba ohun tí àwọn ènìyàn bá sọ láì yẹ̀ wò látinú ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká wọn tí bíbélì sọ nínú ìwé róòmù orí kẹta ẹsẹ̀ ogun the book of romans chapter three verses nineteen and twenty bíbélì jẹ́ kó yé wa ẹ jẹ́ kí n kọ́kọ́ ka èdè ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yé wa pé now we know that what things soever the law saith it saith to them who are under the law that every mouth may be stopped and all the world may become guilty before God ní èdè Yorùbá ó ní pé àwa sì mọ̀ pé ohunkóhun tí òfin bá wí ó ń wí fún àwọn tí ó wà lábẹ́ òfin kí gbogbo ẹnu kí ó lè pamọ́ àti àti kí a lè mú gbogbo aráyé wá sí abẹ́ ìdájọ́ Ọlọ́run náà nítorí pé gbogbo ènìyàn nínú ayé á ti jẹ̀bi òfin Ọlọ́run nínú ìwé Jákọ́bù oríkejì ẹsẹ̀ kẹwàá pé kò sí ẹni ó ní for whosoever shall keep the whole law and yet offend in one point is guilty of wípé ẹnikẹ́ni tó bá pa gbogbo òfin mọ́ tó sì ru ẹyọ kan nínú rẹ̀ ó ti jẹ̀bi gbogbo rẹ̀ let me tell you something gbogbo ènìyàn pátápátá ló ti jẹ̀bi gbogbo òfin ọlọ́run a rí i pé òfin ọlọ́run bíbélì jẹ́ kó yé wa pé kì í ṣe ẹni a lè fi gbà wá là ẹ jẹ́ ká wo verse twenty rẹ̀ bíbélì sọ fún wa pé nítorí pé nípa iṣẹ́ iṣẹ́ òfin a kì yóò a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀ let me read, it, read that again wípé nítorí nípa ìṣe òfin a kì yóò dá ẹnikẹ́ni láre níwájú rẹ̀ now tó bá jẹ́ pé à ń ṣe iṣẹ́ òfin èyí dára ṣùgbọ́n kì í ṣe òun ni a fi lè dá ẹnikẹ́ni láre níwájú ọlọ́run tó bá dúró níwájú ọlọ́run ẹ̀yin ará kì í ṣe nípa iṣẹ́ òfin èyí tí òun pa mọ́ ni a fi dá ọ láre níwájú ọlọ́run a sì wo ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ tí ẹ bá farabalẹ̀ tí ẹ bá ń tẹ̀lé mi tí a bá jọ ń wo ẹsẹ̀ bíbélì ní ṣíṣe ń tẹ̀lé tẹ́yìn náà ń ronú pẹ̀lú mi pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run èyí tí à yẹ̀ wò á rí i pé ọ̀rọ̀ ọlọ́run ó jẹun tó lágbára èyí tí ó tọ́ wa sọ́nà láti lè mọ ohun tí bíbélì wí yàtọ̀ sí ohun tí bíbélì ò sọ tí àwọn ènìyàn ń sọ náà ẹ jẹ́ ká wo ibi ẹsẹ̀ tó parí ó ní nítorí nípa òfin ni ìmọ̀ ẹ̀ṣẹ̀ ti wá Now, nítorí nípa òfin ni ìmẹ̀ṣẹ̀ fi wá, ó ní for by the law is the knowledge of sin. Ah, now, nítorí pé a ní òfin ni a fi mọ̀ nípa ẹ̀ṣẹ̀. A rí i pé òfin kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa. Òfin kò gba ẹnikẹ́ni là. Òfin kò ní nǹkan ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa a rí i pé òfin ò gbà wá là òfin ò gbà wá là kúrò ní abẹ́ ìdájọ́ ọlọ́run òfin sì tún mú wa wá sí abẹ́ ìdájọ́ ọlọ́run òfin pa ẹnu wa mọ́ òfin fi àléébù wa ó hàn wá ṣùgbọ́n òfin ò ní agbára láti gba ẹnikẹ́ni lọ. a rí i pé ọ̀pọ̀lọpọ̀ lónìí ló ti ní ìgbàgbé pé táwọn bá ti ń ṣiṣẹ́ òfin ni àwọn ò dé ìjọba ọlọ́run. náà ẹ jẹ́ ká wo tí bẹ́ẹ̀ fún ẹ jẹ́ kí n padà sẹ́yìn láti sọ fún wa àkọ́kọ́ ohun tá a sọ fún wa ni pé iṣẹ́ rere wa kò lè gbà wá là iṣẹ́ òdodo wa kò lè gbà wá là pípa òfin mọ́ kì ṣe ni a fi lè gbà wá là bíbélì jẹ́ kó yẹ wá pé nítorí nínú ìwé iṣẹ́ àwọn àpọ́sítélì orí kẹrin ẹsẹ̀ kejìlá wọn ní nítorí kò sí ìgbàlà ní ọ̀nà àbòmíràn pé kò sí orúkọ mìíràn èyí tí a fi fúnni fún ènìyàn ní àbí ọ̀run nípa ẹni tí a fi lè gbà wá là náà a ti sọ nǹkan mẹ́ta èyí tí ò lè gbà wá là ẹ jẹ́ ká tó fi ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká tó tẹ̀síwájú ká tó wo ohun bíbélì sọ yí kò lè gbà wá ẹ gbé bíbélì yín sínú ìwé Second Timothy timothy kejì nínú ìwé timothy kejì orí kìíní timothy kejì orí kìíní ẹ ṣe ìkẹjọ yẹn ẹ timothy kìíní orí kìíní timothy kejì orí kìíní ẹsẹ̀ ìkẹsàn bílí sọ fún wa yìí pé ẹni tí ó gbà wá là tí ó sì fi ìpè mímọ́ pè wá kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wa na ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yé wa pé kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wa lédè ó ní who had saved us and called us with an holy calling not according to our works now kì í ṣe nítorí iṣẹ́ tí à ń ṣe ìní ọlọ́run fi gbà wá là so kì í dẹ́ ṣe nítorí pé ọ̀ ń lọ sí church ìní ọlọ́run fi gbà ọ́ là kì í ṣe nítorí pé ọ̀ ń dáwó ìní ọlọ́run fi gbà ọ́ là kì í ṣe nítorí pé ọ̀ ń ṣiṣẹ́ ìsìnrẹ́ dédé àbọ̀ ń gbàwẹ̀ àti àdúrà àbọ̀ ń gbàwẹ̀ lẹ́ẹ̀márùn lójúmọ́ ìní ọlọ́run fi gbà ọ́ là a rí i pé bíbélì jẹ́ kó yé wa pé tí a bá tẹ̀lé ọ̀nà ọlọ́run ọ̀nà ọlọ́run ó jẹ́ ọ̀nà tí ó rọrùn a rí i pé ọ̀nà ọlọ́run kò fún wa ní àjàgà a rí i pé ọ̀nà tí ò tọ́ ń ló fi àjàgà ń ló mú ẹ̀rù wá ń kò jẹ́ ká lè lọ sí ibi tí ọlọ́run fẹ́ ká lọ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìní ó ń lọ sí ọ̀nà tí ò tọ́ tí wọ́n rò pé ọ̀nà tí ó tọ́ nítorí pé wọn ò tẹ̀lé ohun tí bíbélì ó sọ fún wa now ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó wáyé pé iṣẹ́ ọwọ́ wa ò lè gbà wá là iṣẹ́ òdodo wa ò lè gbà wá là pípa òfin mọ̀ lè gbà wá là àti iṣẹ́ rere wa kò lè gbà wá là na nǹkan mẹ́rin ni ọlọ́run fẹ́ kí a mọ̀ ní àkókò yìí ohun tí a lè ṣe láti lè dé ìjọba ọlọ́run ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí ẹ mọ̀ ni pé bíbélì jẹ́ kó yé wa nínú ìwé róòmù orí kẹta ẹsẹ̀ kẹsàn-án n fi ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ n fi yín nínú ìwé róòmù orí kẹta ẹsẹ̀ kẹsàn-án bíbélì jẹ́ wa nínú ìwé ẹsẹ̀ bíbélì ọ̀rọ̀ wí pé ó ní ǹjẹ́ kí a ni àwa bí Nítorí a ti fi hàn ṣáájú pé àti àwọn Júù àti àwọn Hélénì gbogbo wọn ni ó wà ní abẹ́ ẹ̀ṣẹ̀. A rí i pé ohun àkọ́kọ́ tí mo fẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wa kí a mọ̀ ní àkókò yìí ni pé gbogbo ènìyàn pátápátá tó wà nínú ayé yìí ẹlẹ́ṣẹ̀ ni wa. Gbogbo ènìyàn pátápátá tó wà nínú ayé yìí ẹlẹ́ṣẹ̀ ni wa. The number one thing you need to understand this hour is every one of us we are all sinners ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yẹ wá pé gbogbo ènìyàn ẹni àti ṣẹ̀ tí àyè ti kùnà ògo ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yẹ wá pé ẹnì kọ̀ọ̀kan yálà ó jẹ́ ẹni tó ń lọ ṣọ́ọ̀ṣì ó lọ ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yẹ wá pé gbogbo wa ni a ti ṣẹ̀ as long as tí ó bí ọ nínú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni wa ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rò pé bóyá nítorí pé àwọn purọ́ àwọn jalè àwọn ṣe tí ò dára àwọn ṣàgbèrè ni àwọn fi jẹ ẹlẹ́ṣẹ̀ àwọn nǹkan yìí ni àbáyọrí ẹlẹ́ṣẹ̀ èyí tí a jẹ́ so ẹni Bíbélì fi sọ fún wa nínú ìwé Róòmù yìí pé gbogbo ènìyàn ló sáà ti ṣẹ̀ lédè bó ní for all have sinned in the past and have come short of the glory of God in terms of kó jẹ́ káwọn èèyàn kó yé àwọn èèyàn ni pé you are not a sinner because you sin but you are a sinner that is why you sin kì í ṣe ẹ̀ṣẹ̀ èyí tí à ń dá ńlọ sọ wá di ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe pé ẹlẹ́ṣẹ̀ ni a jẹ́ ẹni àfi ń dẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká wo tí bẹ́ẹ̀ lè sọ nínú ìwé róòmù orí karùn-ún ẹ̀ṣẹ̀ ìkejìlá bíbélì jẹ́ kó yé wa pé nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ọ̀dọ̀ ènìyàn kan wọ ayé a rí pé ẹni tó ń sọ nípa rẹ̀ ń sọ nípa àwọn baba ńlá baba wa ádámù àti éfà ìdí tó fi jẹ́ pé gbogbo ènìyàn pátápátá nínú ayé ẹni a wà ní abẹ́ ẹ̀ṣẹ̀ ìdí nìyí tó fi jẹ́ pé a disqualify ara wa láti lè gbára wa là except something is done about that sin nítorí pé gbogbo wa ni a wà lábẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run sì kórìíra ẹ̀ṣẹ̀ now ọ̀nà kan tí a fi lè ọ̀nà kan tí a fi lè bọ́ kúrò ní abẹ́ ẹ̀ṣẹ̀ ni pé kí ẹnìkan kó wá láti wá jẹ́ olùgbàlà wa èyí tí ó gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ yìí tí àwa lè fi dé ọ̀dọ̀ ọlọ́run nítorí pé a ti disqualify ara wa àìpé ààyè lẹ́nu tó lè ṣe iṣẹ́ ìgbàlà wa fúnra wa náà ẹ jẹ́ káwọn tí bẹ́ẹ̀ lè sọ nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ọ̀dọ̀ ènìyàn kan wọ ayé àti ikú nípa ẹ̀ṣẹ̀ ikú sì kọjá lọ sí orí gbogbo ènìyàn nípa ẹni tí àwa ti dẹ́ṣẹ̀ so bíbélì jẹ́ kó yé wa pé láti ìbẹ̀ ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjọ́ ayé láti ìpilẹ̀ṣẹ̀ ayé nígbà tí àwọn babaláwa wa ṣẹ̀ nínú ìwé Genesis chapter two verse seventeen bíbélì sọ fún wa ní òfin tí ọlọ́run pa fún àwọn bàbá wa wípé nínú èso tó wà nínú ọgbà ìjàrá yìí ìwọ kò gbọdọ̀ jẹ níbẹ̀ wípé ọjọ́ tí o bá jẹ níbẹ̀ kíkú ni ìwọ yóò kú mo kàn ṣe àfárá rẹ̀ mo paraphrase láti lè jẹ́ kó yé wa pé ọlọ́run sọ ọlọ́run pàṣẹ lọ́jọ́ náà pé ìjọ tí o jẹ èso kíkú ni ìyòwò yóò kú ní bíbélì sọ fún wa pé for all have sinned and have come short of the glory of God so the number one thing tí a gbọ́dọ̀ gbà pẹ̀lú ọlọ́run ni pé a gbọ́dọ̀ gbà pẹ̀lú ọlọ́run yìí pé ẹlẹ́ṣẹ̀ ni wá ẹlẹ́ṣẹ̀ ni wá ìdí ni tó fi jẹ́ pé nítorí pé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí a ti kùnà ògo ọlọ́run èmi àti yín à lè ṣiṣẹ́ ìgbàlà wa a ti kùnà ògo ọlọ́run nítorí pé a jẹ́ ẹlẹ́ṣẹ̀ a sì bí wa sínú ẹ̀ṣẹ̀ ni ìní bíbélì fi sọ nínú ìwé psalm fifty one verse five bíbélì jẹ́ kó yé wa pé kíyèsí nínú àìṣedédé ni ìyá mi gbé lóyún mi àti nínú ẹ̀ṣẹ̀ ni àgbèbí mi a rí i pé a bí wa sínú ẹ̀ṣẹ̀ ni ìdí tó fi jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa a ti kùnà ògo ọlọ́run a gbọ́dọ̀ ẹlẹ́ṣẹ̀ ni wá ìkẹ́lẹ́ kejì tí a gbọ́dọ̀ mọ̀ ni pé a gbọ́dọ̀ mọ̀ yìí pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ èrè ẹ̀ṣẹ̀ ni ikú tá a bá wo tí bẹ́ẹ̀lì sọ nínú ìwé róòmù orí karùn-ún yẹn ẹsẹ̀ ìkejìlá ẹ jẹ́ kí n tó kà lára apá kejì rẹ̀ yìí nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ọ̀dọ̀ ènìyàn kan wọ ayé àti ikú nípa ẹ̀ṣẹ̀ I want you to understand tonight or this hour that sin brings death ikú ni èrè ẹ̀ṣẹ̀ nínú ìwé róòmù orí kẹfà ẹsẹ̀ kẹtàléníogún ikú ni nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀ a rí i pé ẹnì kọ̀ọ̀kan wa tí a wà nínú ayé ìtọ́tọ́ sí wa gẹ́gẹ́ bí ìjìyà fún ẹ̀ṣẹ̀ wa ni ikú ọ̀fẹ́ ọkọ ẹnì kọ̀ọ̀kan wa ni àti jẹ́ ẹlẹ́ṣẹ̀ gbogbo wa náà sì ni ikú tọ́ sí ẹ má ká gbàgbé pé gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀ ikú sì ni èrè ẹ̀ṣẹ̀ wa mo máa ń béèrè lọ́wọ́ àwọn ènìyàn tí mo sì fi máa ń fẹ́ kí wọ́n dá mi lóhùn pé àwa mélòó ni ẹlẹ́ṣẹ̀ wọ́n ní gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀ àwa mélòó wá ni ikú tọ́ sí a rí i pé gbogbo wa náà ni ikú ó tọ́ sí ikú tí bẹ́sì sì ń sọ nípa rẹ̀ kì í ṣe ikú ti ara nìkan bí kò ṣe ikú kejì tẹ bá nígbà tí ọlọ́run sọ fún ádámù àti ẹ̀fà pé ọjọ́ tí ẹ bá jẹ kíkú ni ẹ̀yin yóò kú náà tí wọn ò bá kú á mú ọlọ́run lékè níbí lè jẹ́ kó pé wọ́n kú they were spiritually separated from God ikú ti ẹ̀mí èyí tó kọ́ ṣẹlẹ̀ sí ìrìn nìyà rò pé ẹ̀ṣẹ̀ ó sọ̀yàn di òkú níbílẹ̀ sísọ fún wa nínú ìwé Éfésù orí kejì ẹsẹ̀ kínní ó ní ẹ̀yin ni a ti sọ di ààyè nígbà tí ẹ̀yin ti kú nínú ẹ̀ṣẹ̀ àti àìṣedédé yín a rí i pé ẹ̀ṣẹ̀ ó sọ wá di òkú a sì lè ní àǹfààní láti di ọ̀dọ̀ Ọlọ́run nítorí pé ikú ni rẹ̀ ṣe náà ẹnikẹ́ni tó bá fẹ́ san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ̀ fúnra rẹ̀ now if you want to pay for your own sin tó bá fẹ́ san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ̀ fúnra rẹ̀ in tó tọ́ sí ọ ìdájọ́ ọlọ́run tó tọ́ sí ọ ni láti kú tó bá jẹ́ pé ó wù ọ́ látọkàn rẹ pé ọlọ́run èmi ń rò pé mo fẹ́ san gbèsè ẹ̀ṣẹ̀ mi in tó tọ́ sí ọ náà ni ikú ọ̀run àpáàdì ọ̀run àpáàdì in ló tọ́ sí ọ tá a bá wo ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ nípa ọ̀run àpáàdì ó jẹ́ ibi ẹkún òun ìpayín keke ibi ìyà ayérayé the bible calls hell eternal everlasting punishment ó jẹ́ ikú àti ìjìyà ayérayé ẹ jẹ́ ká wo ohun tí bíbélì sọ nínú òwe Revelation chapter twenty verse verses fourteen and fifteen ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yé wa pé àtikú àtipòkú ni a sọ sínú adágún iná èyí ni ikú kejì bí a bá sì rí ẹnikẹni tí a kò kọ orúkọ rẹ sínú ìwé ìyè a ó sọ sínú adágún iná kí ni èrè ẹ̀ṣẹ̀ wa ikú ni èrè ẹ̀ṣẹ̀ bíbélì sọ fún wa pé àti ipò òkú which is hell in english translation a rí i pé yìí jẹ́ èrè ẹ̀ṣẹ̀ nìkọ̀ọ̀kan wa bíbélì sọ fún wa pé nígbà tí a bá ṣe ìdájọ́ ìkẹyìn ọ̀run adágún iná ìní ìgbẹ̀yìn the lake of fire which is the last judgment to all sinners. In the Bible, we suffer one. No, we Revelation chapter 14. Revelation chapter 14. Ẹ jẹ́ ká wọ́n ti bíbélì sọ níbi ẹsẹ̀ ìkẹwàá. Bíbélì jẹ́ kó yé wa pé òun pẹ̀lú yóò mu nínú ọtí wáìnì ìbínú Ọlọ́run tí a tú jáde ní àìní àbùlà àgọ́ ìrònú rẹ̀. A ó sì fi iná àti sùfúrù dá lóró níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn ẹ wo verse eleven yẹn ẹsẹ̀ kọkànlá ó ní èéfín oró wọn sì ń lọ sókè títí láé wọn kò sì ní ìsinmi ní ọ̀sán àti ní òru àwọn tó ń forí balẹ̀ fún ẹranko àti àwọn tó ń àti àwọn tó fún àti àwọn ẹranko náà àti fún àwòrán rẹ̀ àti ẹnikẹ́ni tí ó bá sì gba àmì orúkọ rẹ̀ a rí i pé ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yẹ wáyé pé ìdájọ́ ìkẹyìn bíbélì sọ fún wa pé it was created for the devils and the angels àti fún ẹnikẹ́ni tó kọ̀ láti gba ọ̀nà ọlọ́run kì í ṣe ẹni tí ò lọ sí chọ́ọ̀chì níbí ìwà fún ẹni tó kọ̀ láti gba ọ̀nà ọlọ́run a rí i pé ìdájọ́ ọlọ́run fún ẹ̀ṣẹ̀ the judgment of God on sin is death náà ikú ni èrè ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni wa tábà fẹ́ san gbèsè ẹ̀ṣẹ̀ wa ikú ni ìníbílíbi sọ fún wa nínú ìwé John chapter eight verse twenty-four ó ní and ye shall die in your sin if you believe not that I'm here ye shall die in your sin Jésù Kristi wí fún wa pé ó ní ẹ̀yin ò kú nínú ẹ̀ṣẹ̀ ní tẹ̀yin bá kọ̀ láti gbàgbọ́ pé èmi ni ẹ̀yin ò kú nínú ẹ̀ṣẹ̀ yín a rí i pé n tó tọ́ sí wa náà ni ikú ṣùgbọ́n ǹjẹ́ ìwọ fẹ́ kú ikú kejì ǹjẹ́ ìwọ fẹ́ lọ sí ọ̀run àpáàdé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 a disqualify ara wa láti lè jẹ́ ẹni tó lè dúró níwájú ọlọ́run ní pípé àti ní mímọ́ ìdí ni ti jésù kristi èyí tí ṣe ọmọ ọlọ́run ó wá sáyé ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa nínú ìwé johannu orí kínní verse twenty nine bílẹ̀ sọ fún wa pé nígbà tí johannu rí jésù kristi ní ọjọ́ kejì ó ní pé ẹ wo ọ̀dọ́ àgùntàn ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ a rí i pé jésù kristi ìní ó fi ara rẹ̀ sílẹ̀ fún wa kì í ṣe ìwọ ló fi ayé rẹ fún jésù kristi bí kò ṣe pé jésù kristi òun ló fi ayé rẹ sílẹ̀ fún wọ láti lè jẹ́ pé o ní ìgbàlà ọ̀rọ̀ ọlọ́run wá jẹ́ kó yé wa yí pé jésù kristi kú ó jìyà nítorí wa kó lè bàa tọ́ ikú wò fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀wọ̀n tí bíbélì sọ nínú ìwé ebéèrú orí kejì ẹsẹ̀ kẹsàn-án ọ̀rọ̀ ọlọ́run kó yé yí pé àwa rí ẹni tí a dárẹlẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ àní Jésù ẹni tí a fi ògo àti ọlá dé ní adé nítorí ìjìyà ikú kí ó lè tọ́ ikú wò fún olúkúlùkù ènìyàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run Bíbélì tí kò yé wa pé Jésù Kristi ó wá sáyé kí ó lè tọ́ ikú wò fún olúkúlùkù ènìyàn á rí i pé iṣẹ́ tá ò lè ṣe ìjìyà táwo lè jẹ fúnra wa hmm. jésù kristi ń ló wá sáyé ó wá tọ́ ikú wò fún èmi àti yín ó jìyà lórí àgbélébù àkọ́kọ́ ni pé gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ wa ṣùgbọ́n jésù kristi ó gba ìyà wa jẹ ó kú nítorí wa ó jìyà nítorí wa ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí wa ó wá sọ fún wa wípé èmi ni àjíǹde àti ìyè wípé ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè nítorí pé Jésù Kristi ó ní ìṣẹ́gun lórí ikú àti ipò ikú ipò ikú ikú ò ní agbára lórí rẹ̀ ìní bílí fi sọ fún wa pé ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ kò sọ pé ẹnikẹ́ni tó bá lọ sí church á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òdì ló ti wà káàkiri lónìí pé o nílò láti ṣe nǹkan o nílò láti ran ara rẹ lọ́wọ́ kó o tó lè dé ìjọba ọlọ́run ọ̀nà bíbélì jẹ́ kó yé wa pé jésù kristi ó san gbogbo gbèsè èyí tí àwa jẹ tó bá jẹ́ pé a lè san gbèsè wa ni ǹjẹ́ jésù kristi yóò wá sáyé láti wá kú nítorí wa jésù kristi ni wá ìgbà ọ̀rọ̀ mọ̀ pé a lè san gbèsè ẹ̀ṣẹ̀ wa ìní bíbélì fi sọ fún wa nígbà tí a bí jésù kristi nínú ìwé matthew orí kìíní ẹsẹ̀ ìkọkọ kọkànléníogún bílẹ̀ sọ fún yín pé yóò sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ yóò pe orúkọ rẹ̀ nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn a rí i pé jésù kristi ó jẹ́ kó yé wa pé ẹlẹ́ṣẹ̀ ni wa ọ̀nà kan tí a sì fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ni kí ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ rí kó wá sáyé láti wá kú nítorí ẹ̀ṣẹ̀ wa jésù kristi ló kú ó sì san gbogbo gbèsè wa alákọ̀ọ́kọ́ ni pé a sọ fún yín pé ikú gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ wa ẹlẹ́ẹ̀kẹta ni pé jésù kristi ó kú nítorí ẹ̀ṣẹ̀ wa a sì jẹ́ kó yé wa pé tó bá jẹ́ pé jésù kristi ó mọ̀ pé iṣẹ́ ọwọ́ wa àbí iṣẹ́ òdodo wa àbí iṣẹ́ rere wa ó lè gbé wa dé ìjọba ọlọ́run ni kò ní wá sáyé láti wá kú nítorí ẹ̀ṣẹ̀ wa ṣùgbọ́n ọlọ́run mọ̀ pé iṣẹ́ òdodo wa tàbí iṣẹ́ rere wa kò lè gbé wa dé ìjọba ọlọ́run ìdí ní ti jésù kristi ti ṣe ọmọ ọlọ́run ó wá sáyé láti wá kú nítorí ẹ̀ṣẹ̀ wa ẹ ṣé gan fún àǹfààní a ó tẹ̀síwájú láti sọ ẹlẹ́ẹ̀kẹrin fún wa èyí tí í ṣe pé ìyànípẹ̀kun ó jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ ọlọ́run ẹ ṣé ni ó dìgbà.